نسألك عن ذلك في نقودنا وفي أسمائنا وفي أبصارنا وفي قلوبنا وفي قلوبنا وفي أهلنا وفي محيانا وفي مناسنا وفي أعمالنا وفي حياتنا ونسألك أن ترجع في الأولاد الجنة اللهم جنبنا متواصلا ولا والآراء والأعمال والأهواء اللهم خلينا بما رزقتنا وبارك لنا فيه واخلف علينا كل غائبة لنا بخير برحمتك يا أرحم برحمتك يا أرحم الراحمين برحمتك يا أرحم الراحمين إنه من سليمان عليه إنه من سليمان إنه بسم الله إنه من سليمان فاستجاب لهم ربهم فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعدكم من بعد والذين هاجروا وأخرجوا من ديارهم وعودوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ولو دخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب الحمد لله Ìṣàlá gẹ́gẹ́ Gracias. الحمد لله رب العالمين ọlọ́run bá dúró lọ́rọ̀ ẹ̀ ní òjú èsì àìjókòó báyìí a sì jẹ ọlọ́run nígbà tá a fẹ́ nígbà ìwọ ọlọ́run táwọn sì ti lọ sí ìrántí láti lọ o ọlọ́run ti gbàgbé ẹ̀ wa ó gbàgbé táwọn afá wa abáyé tó pẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn àti pẹ́ lọ́dọ̀ ọlọ́run

wọ́n wà sáàlì fún olè náà àwọn afẹ́lá àwọn náà fún pẹ̀lú bá ń tẹ́lá bá àwọn aláṣẹ ìlú mẹ́lò àwọn aláṣẹ ìlú máa fi ìyọ̀wọ́ káàkọ̀rọ̀ wá ṣàlọ́fẹ́ fún ọ láwọn náà máa ń tó orí nígbẹ́ lọ́dọ̀ wa tó lè wọ́n lórí lẹ́nu ìwọ̀n lórí yálà àti àwọn yálà àti àwọn ilé náà láti ìlú ìjọba ṣàjọ àfún àwọn àlùfáà wa ọlọ́wọ́ bá ìlú tí ó pé lẹ́ẹ̀rẹ́ tó ti lórí lọ́wọ́ ọlọ́wọ́ bá rẹ̀ lórí o ọlọ́jẹjẹ láti fẹ́ o àlékún àlàáfíà àlékún mà àlékún orí ọlọ́run bàbá ti ṣe fún yẹn láti kò ní ìjọ lọ́wọ́ báyìí náà bàbá wa lẹ́rù àtàdá àwọn yẹn ọba ìgbàdúrà yẹn láti yọ lọ sí láti lé fún àlàáfíà yẹn láti lé fún orí láti lé fún òdòdó yẹn bàbá wa fáàdà àtàdá àwọn ilé kájú ẹni bàbá ọlọ́run tó fi ìjọ̀nú rẹ̀ dé tó wá sọ pé kó níjọ dáàbò ọlọ́run àárín ara ilé ẹ̀kọ́ ara ilé ń gé ọlọ́run mọ́jà àti ilé ààrin ní tọ́lọ̀ ọlọ́pàá ti ọ̀dá òun ààrin ní sí àárín ara ní ọlọ́pàá ọ̀dá òun ààrin ní ìjọ ọ̀dá òun yẹ láti fẹ́ o gbogbo ọlọ́pàá láti fẹ́ o ọ̀la àkọ́ ọlọ́run àwọn afárá àti ìṣòwòlè pẹ̀lú bísí láì lọ́jà lọ́lẹ́ pẹ̀lú ọ̀rọ̀ láti méjì lọ́lọ́ lábá lọ́lẹ́ pẹ̀lú ọ̀rọ̀ lọ́pàá lẹ́sìn قال يا محمد الصالح الصوفي nígbà tó ṣe ọ̀pọ̀ ìyàlẹ́yà àjọ tó bá tàbí àwọn òṣèlú àti ìwé tí dáadáa bá àwọn àjọyọ̀ sí ilé ẹjọ́ àwọn olùdarí ṣùgbọ́n òye ìṣèlú dára àwọn ọmọ ìlú ونفسي ونفسي عن سيدنا جلال العالمين شرور الظلمات ورب الولايات والرب أتاني المرة أنت تقبل رمضان قال المقول لي أن أعرفك أنا أقول في مرض أنا أقول لي أن أعرفك أكتبر ويمنى مرة أنا أقول في مرض أنا أقول أنا أقول في مرض أنا أقول في مرض ọlá tó ń sàrẹ̀ fún àwọn bàbá sàrẹ̀ tó ti lọ́jọ́ bàbá gbogbo àwọn ọmọ rẹ̀ ní àjẹsẹ̀ lórí ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ àtàkùn wa. àtàkùn àwọn ọmọ nígbàgbọ́ oríṣi ọ̀nà ẹ̀yà báwo tí o fẹ́ràn ọ̀gá pé àbúrò káńtà ìwà rẹ̀ tí o tún náà máa ń jọ àmì ẹ̀jẹ̀ ló ti máa àlẹ́ kí ni kò ní jẹ́ fún ọ̀gá máa rà àlẹ́ kí ní àwọn bàbá wa ti ní ìgbà bàbá ìgbà ìjọba òbí bàbá wa ẹ̀ka nígbà àti bàbá tí ó wà pẹ̀lú wa ní ẹ̀rọ wà láti wọn máṣe ní sílẹ̀ wọn wọ́n ti ní sílẹ̀ wọn wọ́n ti ní sílẹ̀ wọn ẹ̀rọ wà láti ní ẹgbẹ́ mọ́tò wọn lọ́wọ́ ń pè é yẹtọ́ tó tara yín àti ìyẹn lọ́wọ́ tó fẹ́ fún mi tẹ́lẹ̀ ní tara ẹ̀yìn tó ti ẹ̀rọ wọn kọ̀ ọ̀rẹ́ lò òmìnira ìfọ̀bà wa àmì olùwàgbọ́ ní àìsíta àdúgbà mọ́wà ìbàtọ́ tó tó pé wọ́n yọ pé ká sọ̀rọ̀ láti wọ́n láti ọ̀pọ̀ tó tìlà àwọn kan níbi náà tó tó tẹ̀lé yà. Umaru àbá máa ti wọ́n bẹ̀rẹ̀ wọ́n máa ti wọ́n máa ti bẹ̀rẹ̀ tẹ̀lé ní. Ṣùgbọ́n tí máa wà kí kìí ṣe máa ń lò lè ní tó ń pè é lọ́wọ́ ìṣẹ̀rá káàkiri wọn lọ. Ẹ bàbá ti ní ju àbá sí àti Umaru. Ìpanu ayé àti ayé lọ́wọ́ wọn bẹ̀rẹ̀. Bàbá wọn alága náà ti ṣe àwọn òní àwọn náà ń wá ìjọ ìlà pẹ́ṣà àtọ̀tọ̀ fún ọ̀pá àwọn náà ń lọ náà lọ sí àdúgbò ìṣòro ẹ̀rẹ́ ti méjì lọ́lọ́ ọ̀kẹ́ náà máa dájọ́ ká wọ́n sọ pẹ̀lú ìṣèlú ọjọ́ òkú ẹ̀rọ ẹ̀yìn àwọn ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ọ̀fún ọ̀rẹ́ pẹ̀lú báyìí ọ̀dọ̀ ọjọ́ mẹ́ta òun sọ wọ́n máa sọ̀rọ̀ níta tó wọ́n sọ̀rọ̀ lẹ́rọ̀ náà ó ní ṣùgbọ́n ṣe ń túmọ̀ ní ìwé ọ̀pọ̀ ìjọba ìwọ́n tó bẹ́ẹ̀ dáhùn ìwọ́n tó dáhùn náà yẹ wá yóò wà sọ́dọ̀ àyè tó ló fà yípa ní àìsàn náà lọ nínú àwọn ọ̀sẹ̀ àtẹ́lẹ̀ tó lọ́pẹ́ ìjọba àtẹ́lẹ̀ wà fẹ́ náà wá àti bàbá bẹ́ẹ̀ ní ìfẹ́ náà ó tó lè kó ó tó lè kó bá tó bá yẹ. ó sábà ń fi àṣìwá lórí káwọn mọ́tà sí àwọn ọ̀yẹ́ lórí káwọn òbí lórí lára rẹ̀ á lọ́pẹ́ bẹ́ẹ̀ ṣe pẹ̀lú báyìí bá lórí ẹ̀tọ́ pẹ̀lú bí láti lórí ọdún pẹ̀lú náà láti wọ́n ní ní ọ̀ìsàkì tó bá sì lórí wọ́n lọ yóò lè fira rẹ̀ wọ́n ti túbọ̀ lórí gbogbo fira rẹ̀ lórí ọlọ́wà á ti lọ tí wọ́n ti gbogbo lórí fún ara wa tó ìfura lórí ìkó rẹ̀ láti ọkọ̀ ọlọ́pàá wọn. ọjọ́ fún ara wa fi ọdún lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ wọ́n wá ní ọgbẹ́ yìí àti bàbá náà àwọn ọmọ méjèèjì àti bàbá mi ní ọgbẹ́ yìí wọn. àwọn àgbàlagbà náà ti sọ wọ́n fún ara wọn lẹ́yìn àwọn àwọn àdúgbò ara wọn lẹ́yìn àwọn àwọn lọ́yìn àwọn ìdíjẹ́bìkọ ara wọn àti àdúgbò àwọn ọmọ Ṣé máa ń bá àwọn àgbà tí wọ́n máa tún kẹ́sọ̀rọ̀ ìwà ẹ̀yà láti fi kọ́ àwọn ọmọ ìpàdé àtàlẹ́kọ̀ọ́ tó ń gbé ayẹyẹ Ìgbẹ́ni parí rẹ̀, wọ́n ti lọ́gbọ́n wa ẹ̀ sọ pé wà lábẹ́ fún àwọn ìṣúná ìgbóṣèlú. يصح الإسلام فإن الأخير ولا تعالى لا يعتقد نصرة العقل عليك لو يبالغ النصرة الإسلام وإن كان يعتقد إلى اللهم لا يجوز تعزيز الإسلام لكن يقول كل شيء والله يجب كل ما يجب ويقول سبحان الله ويقول Thank you.

wúlò fún wa ló wúlò fún àná. kó lè sọ̀rọ̀ àti náà tí wọ́n tẹ̀lé òun pé ọ̀rọ̀ náà wà sọ̀rọ̀ náà bá wà wọ́n náà náà ti jẹ́ sọ̀rọ̀ náà tẹ̀lé wa wọ́n náà wà lóru wọ́n ní ọ̀rọ̀ yóò kó ìfọ́jọ́ Ah, I forgot about that tí a kò kí ń tẹ́ ẹ̀ máa ń nàgbà ọ̀rọ̀ tó ń jẹ́ alága fún ẹ̀ka ìjọ láti ìgbà Àwọn olùdámọ̀ ọ̀rọ̀ Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. وَلَنْ يَوْمَ فِي الْعَالَمِينَ فَذَكَرَ وَمَنْ وَسَلَّمَ ذَكَرَ الْجَنَّةَ وَمَنْ التكبير الله أكبر أكبر الله أكبر fẹ́ ṣe

wọ́n yẹ Àwọn ọmọ tó ń lé ní ẹ̀rù yára, ẹ̀rẹ́ ká máa ń gbé lókòkòrò. Ìwọ́n tó rọ̀ tó ọ̀dọ́ tó kàn tó fi ẹ̀ máa ní. Àbẹ́ ìwé ilẹ̀ tó ti kú, ẹ̀ka fún kíkó rẹ̀ lápò àtúntí púpọ̀ ó. Àlè, nígbà tó lẹ̀ ìdáná wà láti pàdé bàbá

الله أكبر التكبير بسم الله الرحمن الرحيم àárọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ níjọ bí ọjọ́ fún ọlọ́run rẹ̀. Ìwọ tí ọ̀rọ̀ ní ọjọ́ tí kò tún ní ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ fún ìlú ìyá ìlú bẹ̀rẹ̀ wọn ni. Ní ìdí ọlọ́run rẹ̀ tó fẹ́ sọ fún wa tí a ń sí ó tó mọ́ wa ní ọjọ́ pẹ̀lẹ́ lọ. ọlọ́run tó wá fún ìlú ìdí tó fún wa lọ sí àìsàn náà ni. Ìgbà tí ọlọ́run tí ìjọba ti dáadáa lọ́pọ̀ fún ọmọ tó ọdún yọ̀ kan. Àwọn àwọn ìjọ pàṣẹ ti fún akọ́jọ́ yọ̀ tó wà fún àgbà. Ìyá mi ọmọ nígbà ọ̀pẹ́, ọmọ bá dáàbò ìgbà ìyá ìṣù ìgbọ̀gbọ̀. Ọkùnrin ọlọ́run ọ̀pá, ìjọba ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìsáǹdì ọ̀rọ̀. Ìgbà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọba fẹ́ ìjọba pẹ̀lú ìyá ìyá ìyá ìyá ìyá ìyá أجره وأجر نفسه بدون محمد كامل الله في الدين ونفسه وقد تبرأ لو لم تكن ممكنا نصرف إياك القرآن أرسل رسولا ووكيلا أن يفهم بيت وواليه ووالده ونجد من وصلنا ومن خير وصيب إلى الدولة شهداء قرآن Gracias. 嗯。大家的， ṣe ẹ̀fà àdìgbàkà ètò ìpàdà sí ìgbàlẹ̀. Wàhálà ìlú kan ọ̀rọ̀ náà ní ìjàmbá Áfíríkà ọ̀gá ọ̀gá àgbà Áfíríkà. Àtọ̀kọ́ ní òòrùn ọ̀rọ̀ nílá. Ìsìlámù ní ìgbà àti ìgbà ọ̀gá àgbà. Thank you wọ́n ní sáwọn ìjọ ìdí náà ṣe tó tó kàn yìí lẹ́yìn àti àtàlámù wọn ní ìwà ọlọ́run máa ń wọlé àbẹ̀ gbogbo àwọn ọjọ́ ọdún káwà ní ìlú lórí ẹni tí wọ́n lè mú ọ̀rọ̀ dáadáa náà wà pé ọlọ́run ti wá lórí torí pé aláwọ̀ àti ara wa á lè ní àwọn àti lọ. Èsì pé a máa pe jíjà wa lọ́pọ̀ tàbí àwọn tí a lọ ní wọ̀ máa pe ọlọ́run ló kádà àti àtìkò wọn tó tọ̀dọ̀. Ilé ìwà ti wá pé títún kò tá tó kò tá ọ̀gá wa ká máa rí ìgbàgbọ́ ìwọ̀n. Wọ́n rẹ̀ pé ó ti rọrùn áà. Ah! káfíńsì òyìnbó ọ̀dàgbára sáyẹ́ǹsì máa ti báwọn àtàwà ti ṣe nípa ọ̀rọ̀ àti ní gbangba ìnáwó tó ń tún ìṣẹ̀lẹ̀ àṣìṣẹ́ra wọ́n àti àrà máa ń ra ìràwá yìí lọ́wọ́ àti lógún láti sára ní ìgbàlódé. ẹgbẹ́ ìlú ẹ̀ ká ká mú ká mú pàtàkì ló pẹ̀lú tó dùn ẹ̀yin bàbá bàbá ń dúpẹ́ bàbá wa àdìbà bàbá wa àmìlẹ̀ bàbá wa àfáàgbà bàbá wa kọ̀wé àgbà bàbá wa alága aláàlú àti bàbá wa tí wọ́n ti bọ̀ láàbí ní bàbá ń dúpẹ́ lọ́dọ̀ àti gbogbo ìgbà bàbá ọlọ́run ní ìgbà wọn máa ń

tí a ni bàbá tó ní abẹ́lẹ́wà fún ṣe ìwádìí ìlú ìtàgé bàbá ní olórí. Bàbá wà ní ìwà sábà láàrín ìṣẹ́jà pẹ̀lú ìlú àbáyé. الحمد لله الحمد لله الحمد لله آمين آمين آمين آمين آمين آمين ولا تقع بنا بالظالمين لا يحمد الله يحفظه التكبير أنا وجدي إمام ومدوب هذا الرجل صلوا على نبينا محمد اللهم صل على محمد وعلى ال محمد واصحابه وسلم انت رسولك افضل الحمد لله رب العالمين وما كان غفلا لهم مما فرغ من الله فلا تقدر يزرع ويقول ان لا يفهم ذلك náà jẹ́ kó lọ pẹ́ náà lè mọ àgbọ̀rọ̀ àlàyé pa àdúgbò àwọn tí a yẹ ìsìnkà tí a tó fi gbó la inú ọgbẹ́ náà wà ní rọ̀mọ̀dáàlì yìí tí ọlọ́run àjẹrẹ lọ́nà tí a bá ronú jinlẹ̀ a yẹ pé ọjọ́ rọ̀mọ̀dáàlì tó tún lè ó kù dáadáa pọ̀ àpàyẹ̀ fún ẹ̀jẹ̀ lọ́nà tí a máa àwọn àgbà nìyẹn lọ́la láti fi ẹ̀sìn ní wọn. Gbogbo ìgbà iṣẹ́ mẹ́wàá ń sìn ọlọ́run máa tí ó máa yọ lẹ́yìn inú wọn. Lúgbà yìí wọ́n tẹ̀sí yọ. Gbogbo máa ń lọ Yorùbá lọ mọ́sàn ẹ̀sìn orí dáadáa fún wọn. Abẹ́lẹ̀ fún wọn. Láwọn náà ti yọba ìpẹ́jọ dáàbò máa lọ. Láwọn ló gbé ayọ̀ láwọn ọ̀dà. Láwọn. A lè pé kí àwọn ọjọ́ jẹ́ olórí aláàbò.

العلوم وزارة العلوم اللهم صل على وجاء ما يمنع الوافية في كل كلية مباركة بلا أن تطاوى خليفة وضاوى أمير وضاوى أفعاد خصوصا في أصحاب في كلية الله من يجوم الغيوب من يجوم الغيوب من يجوم الغيوب 要从那头那里呢，从那个落来呢，他在北京跟打这个土地呢，也在西南的那一方里。哎，这行拿这行做，拿着万多的，我们拿做动力。但是后来才都说，我看呀，你这个你说嘛，老公，我这说是老公，他有他这说他这样，光把叫人都不能动，他嘛就有这么在说说，然后我这个，然后他，然后。 nígbà yìí a wà pé kí alága fún ìdàgbèsè ní aláàbò wọ́n ti sọ ìgbàgbé láti wá ìjọba ọmọdáyọ̀ áfíríkà àwọn onígbàgbé. اللهم صل على محمد وسلم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الله أكبر الحمد لله الحمد لله Muchas gracias. السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله Gbogbo ẹgbẹ́ yẹn ní ojú ọ̀rẹ́ ìgbẹ́ ọ̀rọ̀ ìgbẹ́. Àmìnà. Àmìnà. Àmìnà nínú ẹgbẹ́ nínú òfin nínú ọ̀kẹ́ yìí àti ìjọba ti fẹ́ fòrò fẹ́ ìgbà wọn ọba ọlọ́pẹ́ lò àti ìgbà pẹ́ lọ́wọ́ ń tọ́ ẹ nìyà. Ìlú àwọn ọ̀dọ́ ìwọ̀n ẹ̀sìn ti fẹ́ láyé sàkárí fún àgbàlagbà. Ìlú àwọn ìfẹ́ wọn tó ti fẹ́ wọ́n máa tàbí fún owó ìgbà yìí. Náà ni wọ́n ń dá lóko ojú wa ní ẹ̀yìn wọn àtàwà wọn àtàwà nípa ní àwọn ní afárá alákàtà tí wọ́n ń lo ilé náà. Lọ́sọ́bà. Lọ́sọ́bà ti lẹ́yìn. Ọ̀rẹ́ ọmọ wa àwòrán ilẹ̀ ilé inú ilẹ̀ ọlọ́run ìmọ̀ náà kò sí ní àgbàríkà ọlọ́run a mọ̀ tó dé ó a lọ sí o a nígbà pé àbáwọ̀ ìlú báwọn ìlú ilé ilé ìlú ga jùlọ sí àwọn afáwà sàrẹ lẹ́yìn. Lọ́kídé! Lọ́kùn tí ó lóde àwọn omi tí ó ti ló ní àwọn omi láti ṣe àwọn ọmọdé. Àwọn omi ní wọ́n ti tó aláìsàn. Ọmọdé gbọ́dọ̀ lọ́wọ́. Ó fẹ́ lè dìde ti àwọn ọmọ ọlọ́run ni wọ́n yẹ ìyàwó ẹ̀sùn máa ṣe tí a bá ní pé ọ̀kan ìdáná ẹ̀yìn ọlọ́run ti Kí wọ́n máa gà sí inú rẹ̀. Ah. Wọ́n máa ní ìgbọ́wọ́ máa gbà. Inú ọgbẹ́ ta ti kú náà ní sáà wà yìí. Ìjà ńlá fún abẹ́rẹ́. Ìjà ńlá fótó. Nǹkan wà nínú lóṣèlú wà bá ayẹyẹ rẹ̀ kó bẹ́ẹ̀ sí ìwọ̀n ní wọn. Wọ́n bá yí bẹ́ẹ̀ lọ́wọ́. Lóṣèlú wọn ti fi dé òṣèlú. Ah olùkọ́ ọlọ́run ọlọ́run ń wá lọ́sùn wọ́n wá lọ́sùn ọwọ́ wá lọ́sùn ọ̀rẹ́ ìjọba ní lọ́wọ́ ìgbà pé ọmọ tí ó ti ń dábìlà tí wọ́n ti dá. Àbí ń ṣe pé ó ti lóye. Ó lè fún bá yọ ọ̀la pé ó lè fi fún wọn ṣe ìṣe ìṣe ìṣe ìṣe. Nǹkan kókó kò bá rí ìdáná. Onígbà yóò ní òní bá ń jù. Ọba tí ọba lè rìn náà ni ó ti yá ti bọ̀

Ọ̀yá الرجيم ní ọlọ́pàá ọmọ ìlúkì báwọn akọ́kọ́ ọmọ bàbá wọn wá fẹ́ yára lọ́wọ́ kóńgò ẹni ìdíkọ́ wọ́n sì bá lè lọ ìjọba bá lè àwọn olùkọ́gbà ìlú ọ̀yà àti alákùnrin ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba

wọ́n ti àwọn ìlú lọ́wọ́ wọ́n mú bẹ́rẹ̀ tí wọ́n wọ́n lọ́wọ́ tí wọ́n máa ń mú ìlú máa ní ẹ̀mù wọ́n ti ẹ̀bá ní wọ́n bẹ́rẹ̀ láti àbí ìjọba wọ́n ti fi ń bá ní mudah-mudahan buku tidak pasti lagi ini terdorai. Amat ya tuh sih mungkin itu apa ada juga dalam ilah mungkin. Jadi kok kok dia buat nanti pak. Juga mama juga mama apa mama apa apa kan. Mama lo juga mama apa mama ada Àwọn ọmọ àfẹ́rí ní àwọn ọkùnrin dáadáa ní àfẹ́rí ní àwọn àríkọ̀ wà. Nínú àfẹ́rí ní ìwọ̀n wà. Nínú àfẹ́rí ní ìwọ̀n wà. Nígbà mọ̀ orílẹ̀-èdè àwọn ìlú láyé wọn. Wọ́n tí ó lọ́wọ́ به ورسول الهدى إني مدار به من أخاف أبدو إني مدار به من أخاف Àwọn àjíkà ń lọ níwájú bàbá wa alìsíkì ẹgbẹ̀gbọ́n náà, bàbá wa bàbá àwọn ní ẹ̀rí wọ́n ní àlóòtọ́ ni ìjábá àgbà wọn. Wọ́n náà lè pọ̀lọ̀ قالوا ọmọ ọdún ní ìlú bàbá àgbà. Àyíyí ìjọba ní àwọn ọ̀rọ̀ ayé ìjọba ẹ̀ẹ́dọ́ gbogbo tí a bàjẹ́ tó àwọn táwọn wà ní tí ẹ̀nà bá ní múra rẹ̀ ní pé ìgbàgbẹ́ tó lọ́wọ́ wà ní àpò mímọ̀ ní. Ẹ̀rọ agbọ́nà lóyìn àwọn ìgbìmọ̀ tí wọ́n mọ̀ ní ọwọ́ láàyè sí wọ́n sì sí wọ́n láàyè ọwọ́ mọ̀ tó lágbára tọ́tọ̀. Ìjọba láàyè wọ̀ ọmọ ní ní sọ̀rọ̀. Ọwọ́ ti mọ̀ ní ní mọ̀ á fi gbogbo ọ̀rọ̀ sí àpò ìwọ̀n láàbí. Ọlọ́run ti á sí ẹgbẹ̀rún. Ó ń sọ ọmọ bẹ́ẹ̀ ìyá máa ń sọ ọmọ àjọ. Bá ti wọ́n lọ tó àtọ́kù ní káàkiri wọn pé omi ọmọ àjọ. Níbi ìwọ ọjà, tí ó gbé lọ́pọ̀, lọ́pọ̀. Mo ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ìjọ bẹ́ẹ̀ bá fi yọ ní àdáàbí. Obìnrin ti ní pẹ̀lú. Báwo ẹlẹ́kọ̀ọ́ kan wọ́n ní ọba ẹ̀yìnkù kan. Ní ọ̀bà fún ọlọ́rọ̀ kan, ọba tó ń gbé ilé ìtàlẹ́ pẹ̀lú òṣèlú ìpàdánù láti sọ́tọ̀ ọlọ́run. Ó sọ máa ń sọ lọ́rùn lọ, ó sọ wájá ìlú ilé lọ́pọ̀ láti ìlú ìgbà tí mo sọ ìjú pẹ̀lú ọlọ́run lọ́dún tó ń gbé ìlú. Àwọn ìsọ̀rọ̀ tó gbé sọ̀rọ̀ tó sọ̀rọ̀ máa lọ, ìgbẹ́ni lọ́pẹ́ yóò jẹ́ sọ lọ́dọ̀ tèmi láti ẹgbẹ́ ìsìn. Ó dà àwọn ọmọ ìjẹ́ tó ń sọ̀rọ̀. Ẹ bẹ́ẹ̀ ni èyí ti gbàgbẹ́ tó máa tó lò ní yorùbá ìṣòro nígbà wọn ló kọjá ọjọ́ ìṣòro àwọn náà ẹjọ́ ní olóògbé ẹjọ́ ló ń já sí ẹgbẹ́ ló ń já sí ẹbí ẹbí náà ló ń bọ̀ ní ìfọ́mù ẹ̀fọ́ rẹ̀ alẹ́bíjà pé ó ní ìgbàgbé àtẹwà ọlọ́pàá yẹ ti èèyàn máa dáná ọjọ́ tòun ọ̀kan àwọn olùgbàgbọ́ nínú olùgbà máa ń lọ ní ọjọ́ tí ọmọ adáná tó ní tẹ̀rí ìtẹ̀rí ẹ̀tẹ̀rí ẹ̀tẹ̀rí ẹ̀tẹ̀rí lẹ́gbẹ̀ ọlọ́run ó lẹ́nu inú òun ní ẹwà ọgbẹ́ ọ̀rọ̀ lẹ́nu ìbáwà ẹ̀bí ọlọ́run ní ìgbọ́wà lórí mú lọ́wọ́ lórí ẹ̀mí ń tẹ́lẹ̀ àti ẹ̀mí ń tẹ́lẹ̀ àmọ́ báwọn ọmọ sí ìgbìyànjú tó lọ́pọ̀ lọ́pọ̀ ìjọba wọn sí jẹ́lì àmùsọ ẹlẹ́gbẹ̀ẹ́ ìgbẹ́jẹ̀ wáyé dára lábẹ́jì dára ọmọ ìgbìmọ̀ tó pẹ̀lẹ̀ fún mi bá dára ìjọba fún mi tó pẹ̀lẹ̀ yìí ìjọba dára ẹni bá lọ ẹgbẹ̀rún tó gbajúmọ̀ ní kódà ẹ̀ẹ́dọ́gbà tó jẹ́ náà ló ti gbọ́dọ̀ ní kánú ní náà ni ti tó ga dáadáa lọ́wọ́ àti ọdún náà ló wọ́n dàbí ẹni káwọ́ ìgbà rí tètè ní ìbàdàn ìdí àtúpadà wá ọjọ́ ìgbà ló wà náà ló onínà ló wà ní ìlú ọ̀làjà ìlà. Ọjọ́ àtòmọ́lẹ́ àtàlá táwọn kan lè. يموت مع المرء حاجته ويبقى له حاجته ما بقى Thank you ọ̀dọ́ àyílẹ̀ ọlọ́bòdìyà ọlọ́gbòògùn ọlọ́kàwàlá ogun tá ń sọ ọmọ ẹ̀dá ìlànà àtọ́kọ́ àná àwọn àgbàlẹ̀ tó àwọn àbáwà nípa àtòkáàlì náà lọ́mọ ìṣẹ̀lẹ̀ wọn máa ń dáadáa àti gbogbo àwọn tí wọ́n jọ sẹ́kọ̀ ẹni tó lè dàbẹ́ ní àwọn náà ní sẹ́kọ̀ ọkùnrin tó bẹ̀rẹ̀ náà ní wà ọmọ ọmọ ìjà àgbà ló wà nínú ọ̀gbẹ̀ wálé ìjẹ wọn náà wọn náà já jẹ́ gbọ́ wọn àgbà òun bàbá kò gbẹ wọn ló já jẹ́ gbogbo kò lẹ́ ó kẹ́ ẹ̀ka rẹ̀ nìkan lórí dáadáa tó ti jẹ́ sọ òní tó lè dàbí lọ sí àríwọ̀ dáhùn àwọn abẹ́rẹ́ rẹ̀ tó lè náà lábẹ́ ìdáadáa ọgbọ̀n pẹ́ta wà ń bí náà ní ó dá púpọ̀ orí àlẹ́mọ̀ ọmọdé lọ́lá wọn náà lóòrùn fi ohun bá ayé ìwé ìrìnkan Ọlọ́run ló fi náà ló ìgbàtẹ́gbà àlàfáàlù náà ìwúlò ọlọ́run ti ń tàánú wa ọlọ́run máa tàánú wa bàtà àgbà máa bọ̀ dákọ̀ọ́lọ́ àti orí máa tàbí ìlú wa àti ọlọ́run tàánú wa àti ọlọ́run láti mọ́lọ́ ilé ìkàwà wa ó jáwé dára wa ìgbẹ̀rún ìdájọ́ ìṣẹ́ wa. Àmì ìyá àmì ìgbà ẹgbẹ́ إلى أبد الله يعلم أقدم الله يعلم أقدم قال آمين قال آمين أجل الغرور ìfẹ́ jábọ̀ ní ọ̀pàá wa títí wà á rán ní náà ní ìṣiṣẹ́ sí àwọn ìjọ aláàbò tí wọ́n rán mi wọ́n ti máa tó gbogbo wa. ìkọ́kọ́ bẹ̀rẹ̀ nípa pé gbogbo wa ẹ̀jẹ̀ á máa ṣègbọràn sí àwọn aláàbò ẹ̀dá kò ní lọ́wọ́ ìdí ẹ̀dá sọ fún wa ẹ̀jẹ̀ á pẹ̀lú ìdíkẹ́ ìdíkẹ́ pàṣẹ yóò yìí máa tún lò ẹ̀mẹ́tì báyìí ẹ̀mẹ́tì ẹ̀dá kòkòrò náà ẹ̀jẹ̀ á wọn lọ́nà ọ̀nà ẹ̀sìn. ẹlẹ́ẹ̀kejì àwọn tí a wà ní orí òkú bí ẹni pé wọ́n ti bá ní sáájú òkú ní àdáhùn ájúlò abẹ́bàájú òkú ní àdáhùn ní mẹ́kọ̀ọ́dá bí ẹ̀dá kòtò abẹ́yìn tó ọdọ́run ẹjọ́ abẹ́yìn ọlọ́run àtàwọn lẹ́yìn olóòrùn wọ́n láti ìdílé ọ̀rọ̀ fún àwọn ìgbìmọ̀ tí a jọ ń dìbò ìjókòó wáyé gbogbo nínú kẹfọ́ tẹ́lẹ̀ náà rẹ̀. èyí sálẹ̀ ń jẹ́ bàbá wa aláàjọ ọmọ òkèlè èyí sálẹ̀ ìta ayé lórí ìṣe mọ́ sọ fún akẹ́kẹ́ ẹ̀kọ́ ní ìjọ máa ti wọ́n ti ọlọ́run tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀yà. láàárọ̀ ìyá sàrọ̀ bíi àjọwà ní ọmọ tó bẹ́ẹ̀ náà rẹ̀ náà àwọn wọn ti tó ta tó ń tó ọ̀rọ̀ yìí àwọn ọ̀rẹ́ ti wà bí ẹjọ́ ti àpàdé lórí ìgbẹ́ ń darí ní ọlọ́wọ́ tẹ́lẹ̀ kan nínú àdúgbò nígbà àdúgbò kì í bá lọ. lẹ́yìn ìbéèrè wọ́n láti kí àyájú wa kan ó lè pé orí ọ̀sán tí kọ́lọ̀ yìí aláàjì tó lè máa náà lè máa náà tó wà ní àdúgbẹ̀rẹ̀ ọmọ àgbáyà rẹ̀ ó dá ohun tí ó gẹ́gẹ́ pé èdè pàtẹ́lẹ̀ rẹ̀ ṣùgbọ́n ṣùgbọ́n ṣùgbọ́n ṣùgbọ́n Ọ̀run ìgbìyànjú ìyàrá

àgbọ́dọ̀ tó nípa àgbàgbà lórí ká máa rà. Ẹni tí kò yẹ kele, ọ̀rẹ́dì pé nínú olórí olùkọ́ dáadáa rẹ̀. Ẹni tí wọ́n ti sọ sí èdè ẹni ká wọ́n sọ pé gbogbo tí a ní lòun rí gbogbo àdáyébè ní ọ̀tá yọ̀ọ̀ta gbogbo tá a wà yìí. Ẹni tí wọ́n ti gan, kúdà àgbẹ̀kẹ́ kúdà tí wọ́n ti bá àjẹ̀jọ́ ń ṣe àti ọ̀rẹ́ wọn orí afẹ́fẹ́ mi. Bọ́yẹ ni ẹ bọ́yá iná ìlú bọ́yẹ tí ó fẹ́ tí ọ̀rẹ́ òjì fún látara ọlọ́ọ̀dì ìgbẹ̀rún mà. Ìgbà tó nà bá túnmù wá, àwàrọ̀ ó ìdí pé àárín ní ẹ̀ ọlọ́run ẹ̀lọ́. Lórí bẹ́ẹ̀ náà, ẹ̀rì tàwa ní kájú gbélé, ó lẹ́ gbogbo àwọn tí wọ́n ń lè tàbí kẹ́lẹ́ ẹgbẹ́ ọ̀sẹ̀ yóò fi kúta ọ̀sẹ̀ yóò ó yẹ kó kó fẹ́rẹ́ rán ní láti kan yìí nígbà wá sọ àgbà sí ẹgbẹ́ òpèlè yóò òpèlè bàbá yóò rà kà owó làkẹ́kọ̀ọ́ wọn. owó tá a wá pátá ní àga ọjẹ́ ìwà àtúntò láwọn náírà láti lórí àga ẹwọ́ fẹ́rẹ́ fẹ́rẹ́ àga ọ láti gbà náà sí ìlú yìí. ààyè ni ààyè ni yóò làwọn ti ta ọ̀rọ̀ náà náà ti lé ìwà àti orí kàkà náà àkókò rà táwọn ìgbìmọ̀ yẹn gbá gbódò lábá fi ra àga náà gẹ́gẹ́ bí àkóyawọ́ àga ti wọ́n ayọ́lẹ̀ ní ẹyọ kan nínú àti ìsinmi six hundred six fifty àti ìrẹ̀lẹ̀ six thousand five hundred oníkàtúndínlò àwọn àtàlẹ́gbẹ́ six thousand eight àtàlẹ́gbẹ́ four thousand five rí ìdáwọ́ rẹ̀ yìí 4,000 pẹ̀lẹ̀ ní ìta ẹ̀yọ rẹ̀. Ìjọba pé ìta pé ẹ̀ka kan ní orí tẹ́lọ wa, àti owó yìí, akọ́nìyàn ọ̀dà bí àádọ́ta bí márùn-ún. Mọ́ta tó bá wọn tó kù tó máa láti máa rà tẹ̀lẹ̀ àwọn àyíkára àádọ́ta. Àádọ́ta àti àtàkìyà orí yìí, òun tó tẹ̀lé àádọ́ta àti àbáka. Kódà, ó sọ mẹ́rin rẹ̀, a lè nàgbà sí 1 to 2 3. Olùgbélé ìfòyí adáyìí ara ní 215,000 tí wọ́n kọ̀rẹ́ 215,000 nígbà ní àìjọba ẹgbẹ́ awá ní pọ́pẹ̀lẹ́ká ní tí ìdámà ti dámà ti yìí dámà ti ó awá lọ wọ́dé bàbá dámà tó gbà mú ìlú ọ̀pọ̀lẹ̀ pẹ̀lú ẹ̀wọ̀. Àwọn àbá ní sọ̀rọ̀, àwọn ní ẹyọta 1,005 ní ẹyọta. Dákùn tí ó lọ jẹ́ ti orí àti bọ́ọ̀lù báyò ọ̀yá lórí ẹ̀sì ọ̀gá ní bákò oríṣiríṣi fún iṣọ́. Mo ti rí olùdáyẹ̀dá ìdájà pàṣẹ ọ̀pọ̀lọ́ ní ìgbẹ́jà ìlà ní ìlú. Àwọn ẹgbẹ́ ọ̀pẹ̀ ìwé ìlú lóòjì á ń bẹ̀rẹ̀ àwọn ní òjò. Bákan ìgbà 1,003 ọjà ìgbèlè ní ìyàwó mẹ́ta ọmọdé ó ní àtẹ́lẹ́ ìjìyà ẹ̀yọ ọ̀gbọ́nà tó wọ́n kára bẹ́ẹ̀rẹ̀ àyè òbí márùn-ún àdíjì ọmọdé tẹ́lẹ̀ kò mọ̀ ọdún ọmọ òkú wa òkúbọ́lọ̀ ìwò májúkò gbàgbà mi ẹ̀yà àti ń tẹ̀kẹ́ lọ́dọ̀ ọdún ọmọ ọmọ rẹ̀ ń tàgá bí ó kéré náà bí fọ́jọ́ ní yóò na ti o, dà ọmọ wà sí nà náà wọ́n bá ọmọ olùkọ́ iṣẹ́ ká máa sanwó ní ẹ̀sùn náà, òun náà máa fi òbí sòrò. Ní kúkúrú, gbogbo iṣẹ́ lẹ́yìn márùn lọ́dọ̀ burúkú yìí ó ti máa ti kó wá. ó ní ọmọ ọjà ní àbí pé one thousand and three lọ́sùn ìkàlọ́sùn yìí ìgbà tó ní ṣẹ́wó sẹ́sìn. Ah, nígbà tó ah, ní ìgbè ọ̀nà àdìdàpọ̀ tó bá dálẹ̀

gbòǹgàlà kúkú yóò fẹ́ ní ìlú ọlọ́wọ́ ìsàlùwà ọ ọ̀rọ̀ àdúrà ìbílẹ̀ èlò ọ̀rọ̀ àdúrà ìbílẹ̀ Aláàjúnú, ọya, ìrìnlẹ́bì ìjọba ọdún gara ìlú. Bàbá wọn ní àwọn orílẹ̀-èdè ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀